الحمد لله القائل ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أو على القاتلين فقال ومن يقتل مؤمنا متعبدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه قال لثواب الدنيا أهون عند الله من قتل رجل مسلم عن ابن عمرو رضي الله تعالى عنهما قال أول ما يقضى بين الناس في الدماء صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاتقوا الله يا عباد الله وراقبوه في سركم وجهركم يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أرجوكم الله الله الله سبحانه القرآن لكم ẹ má para yín torí ẹ dájú ọlọ́run ọba ọjì ala lọkùnrin ẹni tó bá ti bẹ́ẹ̀ tọ́gbẹ̀mí ẹ̀dá nìyẹn ní títa ẹnu alábí àtàbọ̀sí ọlọ́run wípé nìyẹn á mú wọnú náà ọ̀rọ̀ ọlọ́run láti ṣe bẹ́ẹ̀. mo jẹ́ ṣíkù sẹ́ni tọ́lẹ́kọ̀ọ́ sí ọdún lọ́dọ̀ àyàfi ọlọ́run ọba ọ̀sẹ̀kùnrin ọlọ́run ọba yìí kò sóró mọ́tò ọlọ́run ọba yìí ó ṣe ìlérí fún àwọn báyẹn báyẹn àpáájú lẹni tó bá pa ọ́ nígbà gbòdòdó ọlọ́run ní ẹni yìí tó bá pa ọ́ nígbà gbòdòdó tó mọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ tọ́lọ́run bá fẹ́ fún lẹ́sẹ̀ rẹ̀ gan-an jáde agbègbèrè nínú ẹ̀ ìyá kẹta ọlọ́run àtúnbínú ìyá ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run wà gbé ìṣẹ̀lẹ̀ sáànù rẹ̀ ìyá ka òun ní kí ọlọ́run tó máa padì sí kalẹ̀ fún ìyá tó tóbi. wọ́n jẹ́ ní ọba tó ti tẹ̀lé ní ẹni ní nínú àwọn ẹ̀dá anabi sọlọ lọwọ àdìwà ìṣẹ̀lẹ̀ oníkó má fi gbogbo ayé yìí mọ ọkùnrin lọ́dọ̀ Ọlọ́run ọba sùhánà wọtàrà ju pípa mùsùlùmí òdodo lọ látọ̀dọ̀ afáwọn ọdún ìbùdó amúrí ìbùdó làwọn rọdí Ọlọ́run tàrà wọn ní anabi sọlọ lọwọ àṣẹlẹ sọ yìí pé àkọ́kọ́ ohun tí wọn àkọ́kọ́ sì lórí ẹ láàrin àwọn èèyàn. níjọ́ kejì àlùkìyàmọ̀ òun náà ní ẹ̀jẹ̀ ike ọlọ́run ọlọ́run kọ́ máa bá ìtẹ́lẹ̀ ọlọ́run kọ́ máa bá wọn alálẹ́ rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn tó tẹ̀lé wọn dáadáa títí ní ọjọ́ ẹ̀sọ́ ló ẹ̀dẹ̀ ọlọ́run gbọ̀dọ̀ ara ti sọ ìwọ ọlọ́run ní kọ̀rọ̀ yín àti ní gbangba yín ọlọ́run nígbà gbọdọ̀ àfi kẹ́ẹ̀dú ọ̀jù tẹ́lẹ̀ kọ́lọ́ ìpànìyàn òun náà ní kéèyàn ṣe ohun títẹ̀ ní òkè ní sí láàrin yẹn mọ́ pẹ̀lú kójá pípé yẹn ṣe bẹ́ẹ̀ láti inú wa àdínkù sínú wa lóbi já pípé oríṣi ni ìpànìyàn tó wà èyí tó yẹn mọ́ mọ́ sí wa èyí tó ju àwọn dá wa èyí tó já sí ṣe wa. ẹ̀rí ìtọ́jú àmọ́mọ́dá ẹ̀sẹ̀ pànìyàn òun ní iṣẹ́ tá a mọ̀ yí pé nǹkan yìí lè gé èèyàn bí ọ̀bẹ bí ìdà kéèyàn wá mú nǹkan yẹn kọ́ lọ bí gbẹ̀míyàn àbí ìka tó ṣe wípé ohun tó ń rinlẹ̀ jù nínú ẹ̀mí èèyàn ni wípé ẹ̀mí lè gbọ́ pẹ̀lú ẹ̀ bí òkúta lálárìbì jẹ́ yẹn àbí pátákó tó tóbi eléyìí. ìmọ̀mọ̀ ni ẹ wá rí ìmọ̀mọ̀ pànìyàn yìí àrọ́ ní ìwọ ni o ọlọ́run ọba sọ yìí pé wọ́n dà sọ́kòtò lónìí náà fẹ̀lẹ́ bí hàtọ́mọ̀ lọ́dọ̀ ìgbà ní hàp. ẹ kò gbọ́dọ̀ pa ẹ̀mí èyí tó fi kọ́lọ́ ọba àlejò ọlọ́sẹ̀lẹ̀ wà àfi lọ́nà tó ọ̀nà tó tọ́ gẹ́gẹ́ bí tí nù hadith abdullahi bin mas'ud rọ̀bí allah ṣàlàyé wọn là nẹbi sọlọ ọlọrun àlùfẹlẹ sọ ife àníkù tẹtọ kẹjẹ ọmọnìyàn tọjọ mùsùlùmí ó dá ẹ lẹ àyàfi tí nǹkan mẹ́ta bá sọwọ ẹsẹ níbi tó ti ń lò ní ẹsẹ alákọọkọ nú ẹ tí èèyàn bá bá yẹn ọmọ àjò ìkejì mbẹ òun náà ní abilékọ àbí abiléya tọwọ àlọ sí pàlàpàlà sáàsì ní ẹtú àìbẹ̀dẹ̀tẹ̀ fún àwọn ẹni mẹ́rin káwọn ọmọ bẹ̀ àtẹni tó ṣe ń jẹ ìdólówó ìsìlámù wọn níbi tí wọn bá fi ń lò fún ẹsìn òun tẹ́lẹ̀ fi lè jáde kó lára èèyàn nìyẹn. ìpànìyàn pẹ̀lú mọ́mọ́fà yẹn yìí wọ́n wá tó àtàmọ́ ìlú ní ọ̀ àwọn ohun méje tó ti kó lè kó parun báyẹn ẹ̀rí kásùmáwá gbàgbé nílò tó ń tó lè fi jẹ́ káwá yìí nígbà tá a nẹ́bi sọ́mọ́ fún ọmọ àlùfẹ́lẹ́ tó fi hajj dágbére tó wí níbẹ̀ yìí pé ìlérò pípáyà máa tún pàdé lẹ́yìn ọdún ìmọ̀. ẹ̀rí àtẹ́bi sọ́mọ́ fún ọmọ àlùfẹ́lẹ́ inú bá ti sọ̀rọ̀ tó sí wọn ni kí n tẹ̀sí máa aṣọ wa amuwa lẹ́kọ̀ọ́ wa àárọ̀ lọ́tọ̀ àlejò àrọ̀ ọ̀hún. ẹ̀rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dúkìá yín ọmọdé àti ìwọ ni o ẹ kò gbọ́dọ̀ fẹ ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ gbọ́dọ̀ para yín o ìwà pàdéyẹ yìí alẹ́ wọlé tó ti fi ẹnu gbogbo àwọn olùwọ̀n ẹ̀mí ló kò lé lórí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá fi ń lòfin ẹ̀sìn láyé síta yìí ẹ̀mí ìṣẹ́jú ń kó lọ́rùn rẹ̀ nígbà tí ọba gbà pé dáadáa ni wọ́n ṣe tí ọba kọ́ lẹ́tọ̀ọ́ tọba lọ ajá pípé má nìyà lọ́mọ ayẹyẹ ọgbà tó lọ́lẹ́tọ̀ ni ajá pípé ti kéde ní pẹ̀lú ẹ̀yà á ti tún jí ìyá náà gẹ́gẹ́ bá a ti kà á sáájú níjọ́ gbèsè àlùkìyà mọ́. ẹ wá rí ẹni tọ́ba gbá yẹn tí ọba ronú tó wà dá lórí ẹ̀ ẹ̀sán rẹ̀ ni wọ́n dáa sọ fún wa yẹn. ó tún wá nọ kàdé tàbí dàda rọ́bì ọmọ òjàlá wọn láti ní sọ́dọ̀ gbogbo ẹ̀mẹ̀ yẹn yẹn òní pẹ́ kò ní sí ọlọ́run ní forí ẹ̀sìn yẹn ilẹ̀ ẹ̀mẹ́ ẹ̀dàmú ṣèlíkà àfẹnusọ́ bá fẹ́ kọ́ kúlókùn àwọn ọmọkùnrin nù kọ́sàlẹ̀ ọmọkùnrin náà mọ́tà àtìmílà àbí ẹni tó ṣe kó nípa ìkó òdodo lòun wọn náà wọn á máa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó máa mọ̀ sílẹ̀ ẹ̀rí irú eléyìí ìyẹn ni pé ẹni tó pààyàn yẹn ọgbà kọ́ lẹ́sọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ wá rí sí ìyá ìpànìyàn yẹn òun ní kẹ́mi kú lẹ́bi ti kó kó lára tiẹ̀ náà sọ̀rọ̀ mi ni gbogbo aná ìjọ ni pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́n sọ yìí pé kó ti bá a lè fi pẹ̀tọ́ ìkọ́sì wọ́n ti ṣe ní dandan fún yín pé tẹ̀sítẹ̀sẹ̀ ìpànìyàn lára ẹni tó bá bá yẹn àwọn tó bá bá yẹn ẹ pa ti ọlọ́run sọ fún náírà ni wípé wọlé fi pẹ̀tọ́ ìyá òyìnbó ẹ̀yin tẹ́ ní làjà yìí níbi ìmọ̀ apá yẹn ní tó bá yẹn ká pa sí. àwọn yẹn tẹ̀sí máa wà ní tẹ̀sí dáadáa fọlọ́ tó bá tó àgbẹ̀ tó bá pa yẹn tó lé gbáwò wọ́n pa òun náà sí kò ní bá yẹn. òun ló wí lábá àjọṣe máa lọ sí alùpàṣẹ àǹfààní ìpàdé ìpànìyàn náà ni ó dé náà ìpànìyàn tó ń tẹ̀lé láwùjọ. ọlọ́run sọ nù áyà mi ìdè wàkàtẹ́ ọlọ́run la ti kàkọ́ọ́lẹ̀ rẹ̀ lé wọn lórí nínú ìtọ́wọ́rọ̀ ó sì wà tó mi fún àná bí ẹ̀mí tó bá bá yẹn kí wọ́n bá wọn ẹ̀mí ẹ̀rí. àtúntò tó wáyé wọn kàdé àdéhùn àbọ̀ ànàmùmáàlì kọ́ni ọlọ́sàlájú wọ́n ní sí ìdáwà ni ó sì pọ̀ obìnrin kan lójú táyé òkúta ló fi pọ̀ lójú òjijì ọlọ́run sì kò lè ẹgbẹ́ orí tiẹ̀ náà sáà òkúta méjì wọ́n bá kó orí tiẹ̀ náà ẹ̀rí irú ẹ̀ lẹ́sọ̀ lọ́rọ̀ káàdé ní sọ́ọ̀lù lọ́wọ́ àti ńláńtọ́ sọ wípé ẹni tí wọ́n bá pààyàn rẹ̀ ojú méjì sì lálẹ́ fi wò ojú àkọ́kọ́ ẹ mọ káwọn ènìyàn gbowó ẹ̀mí àwọn ọlọ́mọ yẹ mílíọ̀nù tí ọjà kìí sọ̀rọ̀ ogún mílíọ̀nù ẹ̀rí kọ́ wọ̀ wọ́n wọ gbèsè nínú fámìlì wọn. ìkejì òun ni kí wọ́n pa á sí. ẹ̀rí kó tó wá ní pé wọ́n lò ìsì ayé ó ní àwọn májèkú tí wọ́n rí àkọ́kọ́ náà ni yóò mọ̀ mọ̀ yóò ti bàdágà yóò fojú lẹ̀ sí ẹni tó ti pa akọ̀yọ̀ kì í sẹ́ni tó yẹ ká pa ìyẹn ni pé wọ́n tọ̀ wọ́n ti gbọ́dọ̀ fún jẹ́ bàbá ẹ̀ ọgbọ́dọ̀ yá sẹ́ni tó pààyàn bàbá ní ibi àbí bàbá bàbá nítorí pààyàn pa ọmọ nítorí ikọ́ pa bàbá rẹ̀ bákan náà àtúgbọ́dọ̀ pa mùsùlùmí nítorí ikọ́ gba ọfà ìmírí ẹni gbogbo àwọn kẹwọn yẹn agbọ́dọ̀ kódà tábàbí gbogbo àwọn májẹ̀mú yìí.

gbogbo wọn ni wọ́n yẹjú wọn obìnrin pé báwo yẹn bá pa wọn lórí ẹni ẹni wọ́n tó fi pa níbi wọ́n bá fi sòfin ẹbí ojú ti ti lu gbogbo wọn ni wọ́n apari yẹnyẹ ẹẹri tọba tó wá lọ tẹ́lẹ̀ wípé ẹnìkan tó lọ kópa ẹni tó ṣe wípé wọn ò ní gbẹ̀sẹ̀ lára tiẹ̀ tọba pààyàn òun náà wá lọ kópa nínú gbaniyàn bóyá bàbá bóyá ọmọ kì ọmọ pínín sí lọ tó bàbá èèyàn tọba pààyàn kọjá kí bàbá kọ́ mọ́ wọn ò ní pààyàn dípò bẹ́ẹ̀ mo tẹ́sí yẹn máa ṣe òun náà ni pé yóò ṣe díà díà òun náà ni owó ẹ̀sìn yóò san owó tá a sọ yìí kó lé níbi ogún mílíọ̀n yẹn òun yóò san nínú dúkìá rẹ̀ yóò sì tó wá sí kí ni o yóò sùn ẹ̀rù tọ̀mọ̀ àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa wọn dì wọ́n wá pa wọn dì ńgbà yìí ẹ̀rí bọ́dà rẹ̀ ti lágbára láwùjọ wa ẹlẹ́ni ọ̀pá yọ yọ lọ mú àwọn èèyàn fún agbẹ́nipa ìgbà òkú ti mú un dé àtọ́wọn náà àtọ́ ọ̀daràn ni tabawa rí nìkan tó lọ mú yẹn kan lẹ̀ sẹ́nìkan ti pa ẹni tó pa yẹn wọ́n pa wò ni ẹ wá rí abó nílẹ̀ tí wọ́n fi gbẹ̀mí yẹn yẹn wọ́n ti mẹ́wọ̀n ẹ̀wọ̀n nílé rẹ̀ tí wọ́n máa gbé ń tẹ̀ ẹ̀ rí kótó wá lè sí pé wọn ò ní jẹ́ yẹn líyà ìpaniyàn ní ìmọ̀ kó ti fẹ́ ẹni tó pa yẹn náà òun náà rò pé òun parọ́ òun kẹrin torí wọ́n fojú nígbà yẹn ní ìpànìyàn lè má tẹ̀lé sí wọn lẹ́nu. àyẹ̀bẹ̀ kọ́ kó ti báwọn ọmọdé ní òkúta báwọn ọ̀pá ni àyẹ̀bẹ̀ kọ́ tí wọ́n ṣàtúnṣe lórí iṣẹ́ ìtọ́jà àwọn ti filẹ̀ ẹ̀rí tọ́ba tí wàá ní kó ti rin lẹ̀ ibi yẹn bá yẹn tó lọ pẹ̀lú gbogbo àwọn májẹ̀mú rẹ̀ tí wọ́n bá fi lò fún ẹ̀sìn kẹ́mẹ́kẹ́mẹ́ ní ká tètè pàákì kan ní ìlú yíwọ̀ ẹ̀rí kó ló ń tẹ̀ lórí ti Nàìjíríà wáyé ẹni tó bá yẹ báyìí tó mi nàìjíríà ni ọjà tó pé ó yẹ kí wọn pa òun náà ni o. báwọn wá rí alọlé ẹjọ́ à ń bọ̀ alọlé ẹjọ́ à ń bọ̀ ẹni tó bá yẹ ọba tó máa lójú ọdún mẹ́wàá láyé wọn ò ní sì pa oríṣi nǹkan ẹ̀ bí ni ó tún ti padà yí wọ̀ ẹ̀rín. tó bákan náà ibi yóò tó bá bá yẹ sí náà ni kí wọn pa òun náà sí láì nílẹ̀ lọ́gbẹ́ ẹja fẹ́ mú lọ sáàyè في مشارقها ومغاربها ذكره وتوفيقه انه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اتقوا الله يا عباد الله gẹ́gẹ́ bá ti sọ fún wa yékéyé téèyàn bá bá yẹn sí náà di kí wọ́n bá wọn náà sí kí wọ́n ohun tó ń náà bá ti fi pa yẹn ni wọ́n fi pa àti sọ wọn tọ́jú lẹ́yìn ìtajà níbi wọ́n bá ti lò yẹn. àyàfi nǹkan tó bá já sí pé àràmù ni àkókòdọ̀ tó kàn yẹn ló kù. lábẹ́rẹ́ ìyẹn ni pé ohun tó bá fi pa yẹn bọ́yọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá fẹ́ pa wọn náà bọ́yá dání tí wọ́n bàdá táwọn lẹ́ẹ̀fà níbi wọ́n tó lò ní ẹ̀sìn ẹ̀rí ẹni tó wá ajá sí pé ọ̀pá yẹn pẹ̀lú gbogbo lọ́kùnrin ọ̀pá àbótí wọnú ni àbókùn nípa yóò ti jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irun tó ṣe iná làwọn tó ṣe òun ni olùkú pé bí bá ti máa ń rí lára jábálẹ̀ fẹ́ẹ́ tó ṣe fún ìyàwó ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wọ́n ìwọ náà jẹ ẹrí bí wọn sì ti fóun náà jẹ àyàfi tí nǹkan yẹn bá jẹ àrọ òkú nínú nǹkan bá jẹ àrọ ẹni tó mú ọtí tó fi rọ yẹn pa nínú àgbọ́dọ̀ wa fẹ́ fẹ́ ya ẹ wá lọ ra ọtí líle yẹn wa fóun náà mú torí àrà mú ní ká mú abẹ́ tó ti ṣe ọkùnrin lòun lọ fẹ́ fẹ́ tó fi ara pẹ̀lú rẹ̀ tó fi fẹ́ pa àwọn àgbọ́dọ̀ fẹ́ ya ọkùnrin kẹ́kẹ́ ìwọ́n lè lọ fẹ́ ọfẹ́ ọkùnrin yẹn pa. agbọ̀rọ̀ ti bẹ́ẹ̀ abẹ́ tó ń tuntun ní ọba dáná fún adéyàn gbọ́dọ̀ dáná fún yẹn èyí dẹ́ máa ń ṣe sẹ́ẹ̀dù lè ẹ lè lọ bá yẹn ni lẹ́ẹ̀bà ti báyà sí náà lẹ́ẹ̀bà dáná fún ọlọ́run máa ń rẹ ní a níyà ọba máa ń fìyà rẹ jẹ ọba sùpánù kò ara gbòmìnir irú ohun tí wọ́n fi jẹ yín yà náà ní káyìn náà fi jẹ yẹn níyà. àtọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánà tọ́lọ̀ sọ pé kọ́mọ ní àìsàdà àlejò bá àìsàdà ò àlejò èmi ti mọ àìsàdà àlejò ẹni yóò tọ́ bá kọjá àlàsí bó ti ṣe fún yín ní kẹsì. ẹ̀rí kẹsì bó ti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ obìnrin náà sọ lẹ́ẹ̀kan tó kò fúta lórí pa kókò sáláńsì ìdá àdọ́lá ẹ wá rí ìpànìyàn tọ́jọ́ ìmọ̀ọ́mọ̀ ẹ rí wọn lọ wá nínú ẹgbà wa wípé ìpànìyàn yẹn tọ́jọ́ mímọ̀ọ́mọ̀ òun náà ní kéèyàn tó bí pàṣán irú pàṣán tí wọ́n bá fi lu kẹ́tẹ́kẹ́tẹ́ kéèyàn wá fi lu yẹn yìí sábà pààyàn ṣùgbọ́n wá wá bẹ́ẹ̀ wọn padà pààyàn ọjọ́ bí wọn mọ torí bí ẹni ẹ bá mú bàtà ẹ tó gbé léyìn lórí ọba dúdú ẹ yóò tún jẹ ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni pọpá tí ìbá ẹkọ lọ báyẹn níbi tó léwu ọyẹ kó sáré báyẹn lẹ́yìn rẹ̀ àbí wọn kẹ lẹ́yìn lóko ẹni ẹni ọba wa ti rú èyí tó jọ mímọ mọ yìí ẹni yẹn máa ṣe ọmọ àtẹwẹ mi ni o wọn bẹ wọn àtẹwẹ mi owó ẹ̀mí rẹ̀ kí ọ san yẹn tó kéde kí ọ̀tẹ̀ ń bẹ láàánú wọn àti àní wọn jà àwọn afẹ́wọ́ ẹ̀mí pẹ̀lú wípé làkúnmí ọgọ́ òun ni, ọ̀sán gẹ́gẹ́ bí owó ẹ̀mí nítorí títí lélẹ̀ òun ló fi ẹ̀sìn sọ wa lára gbogbo ní ọba fa ìpànìyàn òfin ẹ̀sìn sọ wa lára nípa rẹ̀ lọ́lọ́wọ́ bá ti kí lọ́kọ̀ ilé wọ́n lè tẹ̀síwájú ìdílé lọ́wọ́ aláìsí ìwé mọ̀tàlí. kódà wọn láti ní sọ́kọ̀ rẹ̀ sọ́lá máa ń pè é ẹnì kọ̀ọ̀kan ní ọ̀gbọ́dọ̀ máa ń nẹ́ sí ìgbà sí yẹn ẹlòmí lè máa lo òkú yá gbé mọ́ yá máa kọjú ẹ̀dá yẹn à ìmọ̀wò. àníbi sọ́kọ̀ bọ̀ rẹ̀ sọ́lá ọ̀gbọ́dọ̀ máa ń yọ kẹ lọ rí èèyàn tún ta ni yọ wà padà kó sínú kòtò náà ẹrí anabi sọlọlọ àlùfẹlẹ ó ní ẹni yóò tọ́ bá mú irin tó lè ṣe ní tùtà tọ́lá ẹ̀fọ́ máa yá rẹ̀ àwọn mọ̀lẹ́kà wọn máa ṣe pèlè ni wọ́n máa ṣe pèlè ni lórí ohun tó ṣe yẹn ó dé àbọ̀já tí fọ́mọ ọ̀yá rẹ̀ tọ́lá ẹ̀sìn yẹn ìyá àti bàbá kan lọ́jọ́ bí wọn ẹ̀rí bákan náà wọ́n lára kùnìkan ní mọ́sálásí jọ̀kan ìṣẹ́ ọlọ́run ọwọ́ àrí ló ń mú bí ìdà lọ́wọ́ ìṣẹ́ ọlọ́run ní gbàmú dáadáa o gbàmú dáadáa káṣí sáàlì máa jà gbàmọ́ ẹ lọ́wọ́ ẹni pé gbogbo èyí náà máa fi ń ṣẹlẹ̀ òṣèlè nínú ọbẹ̀ fún ọ lè fi fún ọ àyè má tó kó kẹlẹ́ ẹ̀dá para ẹni tó gba àwọn tó bá wà máa ń ṣe bẹ́ẹ̀ yọkẹ́ ẹni kẹlẹ́ ẹ̀yẹ ń yọ ọlọ́run ọba ẹ̀rí ìpànìyàn yìí èyí tá a sọ yìí pé yóò di ìyá nù lọ́bàjá sí pé ọjọ́ ní pọ̀npọ̀ kékeré yẹn pọ̀npọ̀ náà ìjìyà rẹ̀ náà lọ́sọ̀ yẹn o ọgọ́rùn-ún ràkúnmí tó ogójì nínú yẹn ọmọ wà yóò ti gara ogójì ogójì mi náà wọ́n ní bí yẹn náà ti tún máa tóbi tó kó tó tẹ̀ wá fún twenty ẹ̀rí. ọ̀rẹ́ wọ́n máa wà lọ́rùn mọ́lẹ́sí ẹni tó pààyàn ẹni pé gbogbo alẹ́ bá ti ti jọ ọ̀sẹ̀ kété ìjọ tó bá fẹ́ lọ ọ̀sẹ̀ kúta nǹkan máa sọ náà nìkan sí lẹ́ńpẹ́lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o ẹ̀rí àwọn fámìlì rẹ ni wọ́n máa bá ti kíni ọ̀sìn wọ́n máa bá owó ẹ̀rí rẹ. bákan náà lẹ́yìn eléyìí ó tún kún tó ń pè ní kàfàrà ẹ̀tọ́ fáwọn ọmọlẹ́bí òkú nìyẹn e àpò ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba tó ká rẹ̀ ẹ̀rí pé gbogbo eléyìí ti bá ń lọ láwùjọ wa ìpàdé yóò ti kú ẹlẹ́mí kẹ́lẹ́ ìfọ́kadà yẹn kí ó rí bí ṣe ń wà pé eléyìí yẹn ti ń lọ yìí yóò pa yẹn káyọ̀ ẹlòmí ọ̀sùn ọkọ̀ abẹ́kọ̀ọ́lù yẹn yóò àlẹ́lẹ́ òun já náà nípa bá gbẹ́dún bíu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà kẹta àti láwùjọ wa. lẹ́yìn tó bá fẹ́ owó èmi ta gbọ́ lé níbi twenty million yìí tán ìyẹn ẹ̀tọ́ ọ̀tà àwọn ọmọlẹ́sìn òkú nìyẹn. ọ̀sẹ̀ wa fún ẹ̀tọ́ ọlọ́wọ́ òun ní ilé yọ ọ̀sẹ̀ òkúta ọmọ. tí ọ̀pá wa rẹ́rú ajálùmí yọ gbá wẹ̀ méjì nílànìlànì ìgbọ́dọ̀ já tí ìbá fi kọ́ ní tọ́ba jókè lè ní pààyàn pààyàn pé ó ń tàbí ju ẹ̀mọ̀ pé èèyàn gbọ́dọ̀ máa kọ́ máa gbà ọ̀ ẹ̀kọ́ ti bá kálẹ̀ jù àbẹ́ ẹ̀kọ́ ti ní fáàs bóyá òbí mọ sásìkò gbà yẹn àbọ̀kùnrin tẹ̀lé ọ̀rẹ́ sáárín yẹn lágbára tó lè fi jáwé àwọn ọkọ̀ tí ní ẹ̀rọ lè fà wá ẹ̀ ńlá ọ̀tọ̀ tó kẹ́ tó lè là àtúnfi jọ́ọ̀dù tí ó tún pílẹ̀ nítorí pé ara ń ní kágbá rẹ̀ níjọ́ ọdún ọdún jágà àti ọdún léyà yá ìbàdàn bàbá ẹ wá rí ní ẹ̀rọ fèsì pa òde kéèsì èsì ni bóò ní títí èsì ti máa wáyé òun ni kéèyàn fẹ́ ta ẹran nímọ̀ nímọ̀ ti lọ bá yẹn nìyẹn àìlẹ́kọ̀ọ́ ìṣesì nìyẹn àìlẹ́kọ̀ọ́ ẹnìkan ẹwúrò yìí tó máa ń tẹ̀lé nílé ìwé ni wọ́n tún bẹ́ẹ̀ ti di ti lórí ara wọn bẹ́ẹ̀ nìkan ti jábọ́ lásòkè nìyẹn bóyá kan wò kó o mú wò nísàlẹ̀ ìyẹn wá gbọ́ lẹ̀ ẹni tó kú dé ní ọjà bọ báyìí ọjà bọ lórí ìtọ́fẹ́lẹ́ bí ẹ̀ ṣe kú nìyẹn ìṣe nìyẹn. àyẹ̀bẹ̀rẹ̀ ti ẹ̀kọ́ wọ́n lọ báwọn kèfèrí jà nílùú wọn àwọn mùsùlùmí lọ báwọn jà mùsùlùmí kan wà láàrin wọn wọn wá lé òpin kèfèrí ni bí wọ́n tètè sì bá ní. nígbà wọn bá bá lọ padà wá sílé àyẹ̀kẹ́ àti mùsùlùmí làwọn kékeré làwọn wà irúfẹ́ eléyìí náà ọ̀rẹ́ àbọ̀dá ìdáwé nìyí náà ẹnìyàn ó ti owó ẹ̀mí lábọ́gbọ́lé níbi twenty million yẹn yóò ti tó abẹ́kẹ́ ni o yóò ẹ̀rù lọ́mọ ẹ̀tọ́ ọ̀sọ́mọ́ ọba sùhánù kò tààrà tàbí ọgbà rẹ̀ oṣù méjì nílànìlà. irú ilé yóò wáyé ní ẹ̀fà kan nígbà tó dodo bóyá yẹn mọ́ mọ́ ni. àbí ké bèrè dáadáa káwà nípa àbí para wa ni yẹn pa ń bẹ́ẹ̀ yóò fi sára rẹ̀ ní ẹ̀yẹ ń yọ ọlọ́ọ̀gbà ọwọ́ àlọ́ àdìsí àbúlẹ̀ àbẹ́rẹ́ ọ̀rọ̀dì ọlọ́ọ̀gbà lára àdúgbò wọn ni òkè ọlọ́ọ̀gbà ọlọ́ọ̀gbà àdúgbò ní wa káàkiri kílò yìí tó ń ṣẹlẹ̀ lórí ìdíwà yìí kò sígbà tí wọn ti rédíò báyìí ìgbà wọn máa ní àwọn èèyàn wọn gé gbáyà obìnrin wọn gé ara wọn wọn ta ní mílíọ̀nù kan wọn ta ní lọ́wọ́ gba àwọn nǹkan tí wọ́n máa jìyàn lára tí wọ́n máa títí kí òní fẹ́ kọ́ tẹ́sí ń pọ̀ mo lára lọ. tí wàá dáwọ́ yìí bá wọ́pọ̀ kó tí wọ́pọ̀ ìyá ni fún agbègbè tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ o. ẹ̀rí nínú pàdé ìṣàkóso ìgbà àbẹ́rẹ́ ìkọjọ ọkọ̀ àdúgbò wọ́n lè jọ lọ sọ́lọ́wọ́ àtàlẹ́ àwọn ọjọ́ ìjọba ní máa dí òṣùwọ̀n bọ́yọ̀ fún ní pẹ́rẹ́ àbí ìtọ́jú ọdún ìlú àyàfi kọ́nà ọ̀bọ ẹni oṣù wọn lójú àárọ̀. bákan náà àgbèrè oníhẹ̀ lára àjọ kan wọ́n yẹ kó sì náà ni wọ́n rà mí àfi ikú máa ń kú ọ̀wọ̀ ọ̀pọ̀ wọ́pọ̀ láwùjọ yẹn wọ́n máa ń ṣàgbèrè. bákan náà rìbá ilé ẹ̀rù bá ń ṣe pọ̀ láwùjọ wa oníhẹ̀ láàrin àwọn ọjọ́ kan àti kó ti fáwọn ẹni tó máa tu wèrè wọn pọ̀ láwùjọ yẹn ẹ̀rí bó ti já pípé ìpànìyàn kò ní hàn láàrin ìjọba àfi kọjá pípé pé ọ̀tá máa ní kápá lórí àwọn ènìyàn tí ọ̀wá tẹ̀lé sí bàbá yìí inú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá ẹ̀ nísìnyí àwọn tó ń bèrè fún kúkàrọ̀ àwọn fífẹ́ fídíì nàìjíríà kò ti fún igba tó wọ́n wá gbogbo àwọn ẹni tí wọ́n fídíì yẹn tó wọ́n sọ sí wọn kò sí kẹ̀kẹ́ tó papọ̀ sọ́nsọ́n níbo ní báwa náà ti para wa tẹ́lẹ̀ náà ọwọ́ adájú fáwọn ọ̀tá padà tó wọlé jù wá bó ti àgbà ní gbogbo bá ọ̀sẹ̀lẹ̀ ó ní kò ní hẹ̀ lára àjọ kan ìmọ̀ akórí dọ̀bọ̀ àfi kílẹ̀ máa rìn wọn bó ti jáde ti jọ̀kan ní pàṣẹ ìpàṣẹ dáadáa ìkọ̀ nípa ohun tó kakọ́ tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ní gòkè títí yàn bá gòkè ọlọ́wọ̀n yọ ayọ̀ àdìsímọ̀ ìpànìyàn ti ń ṣẹlẹ̀ láàrin wa kápákí ara wa ká ń para wa ní nàìjíríà fúlàní dáradára àtàwọn adigunjalè ni àtàwọn ayọ́nipa ni àti gbogbo àrọ̀ ọkùnrin àti bàtẹ́ òní àtàwọn ọlẹ́bọ lóògùn ni àtàwọn olóògùn tó ṣe iṣẹ́ àwọn ni àwọn fún àwọn yẹn ṣètùtù ọ̀la ni ẹ̀rù ń bani o kọ́ máa jà sí fọ́nà ọba àlejò ọlọ́ọ̀fẹ́ padà fi fọ́ ọ̀tá káwa o. àbí ọlọ́run bá tó hánà kò tààlà اللهم احفظنا وقنا واعتمنا ونجنا واحمنا واعنا من شرورهم يا رب العالمين يا ارحم الراحمين àbí ọlọ́run bá tó hánà kò tààlà اللهم تغفر صالح اللهم دعوة الله ọlọ́dà kùlà wà ó ọlọ́run là wà ó sọ́wọ́ níbi lábúrú lu àwọn ẹni ibi tá a kà yìí ó má ti kọ́ wọ́n lábúrú wọn tó wà ó ọlọ́dà kùlà mi kọ́ ọ̀rẹ́ sọ́wọ́ ó gbogbo àwọn tó wá sí lábúrú yìí ọlọ́dà kùlà mi rọ̀ wọ́n lẹ́sìn àìfárárà ọ̀fẹ́ lórí ìdí ìdàkùlà ẹlòmíì ti fẹ́ kó jọ òtí ọdún yẹn lọ ẹlòmíì ti àgbẹ̀ òtí gbogbo ó sì fi yẹn ju ẹ̀kọ́ rẹ̀ àwa ò bẹ̀rẹ̀ àhà nàìjíríà báwọn kan ti máa ń sọ àwa ní ọ̀sán ló tẹ̀lé àwa wa ìkútó yóò pọ̀ báyìí yóò bá ti kà ní ọgbà àwọn ènìyàn náà ọlọ́dà fún àdúrà ẹ̀mí wọn ọlọ́dà ni wọ́n lé olùkú àdá ọlọ́dà fún kókòkò wa pátá ìhàlá ẹ̀ka àti àwọn ọ̀dẹ́ta ọlọ́dà fún tó wà pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀kọ́ ìdílé àwọn ọ̀rẹ́ wọn ìgbà tó bá إن الله لا يكفر الصدق على الكريم يا أيها اللهم صل على محمد وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوم الصلاه